alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́ bá wa alladhi amarana bid-du'a ọba tí ó pa wá láṣẹ tó ní ká máa sàdúà tó ní ká máa bẹ̀rún lérí gbogbo àwọn ọ̀sọ̀rọ̀ tàbá ní wa wa'adana bi ijabati du'a ọlọ́wọ́ bá ta dúpẹ́ fún yìí ọba yìí náà ló wá sàdéhùn fún wa yí pé gbogbo ẹni bá ti ń sàdúà tọ́fagbára mi ilẹ̀ yàtọ̀ sí agbára àdúà òun máa dáhùn àdúà rẹ̀ òun sì máa fún ọ ní tí ń fẹ́ gbogbo olè tọ́lá ń sọ fẹ́ ní kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́gbà lọ́wọ́ wa o onìkan ní fún yàn onìkan náà ní tún gbà wasalaatu wasalaamu ala nabiyina muhammad àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́ba nabiwa muhammad alladhi bayyana lana awqata wa ahwala ijabati du'a anabi tó jẹ́ pé ó ṣàlàyé fún wa pé ọlọ́run máa ń gbàdúrà o ọlọ́run máa ń gbàdúrà o àmọ́ àwọn àsìkò báyìí ọlọ́run máa ń gbàdúrà jùlọ anabi ṣàlàyé àwọn àsìkò náà fún wa kò sásìkò tó lọ́run yìí gbàdúrà àmọ́ anabi tí ó yẹ wáyé pé àwọn àsìkò kan bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n aláàmọ́ ń tètè gbàdúrà àtàwọn àṣẹṣe kan tá a bá wà tọ́jú pé tá a bá ṣàdúrà ń bẹ̀ àdúrà tètè mọ̀ ń gbà ìkẹ́ ọlọ́ọ̀lọ́ọ̀lọ́ọ̀ kọ́ba nàbìnà wa ala alihi wa sahabi ajma'in kọ́ba àwọn ará lẹ́rẹ̀ àtàwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀rọ màá yá mi nínú ẹ̀sìn wa èyí tí a bá ní sọ̀rọ̀ òun náà ni àwòkọ́tù wa ahwalu ijabati du'a àwọn àsìkò kò sígbà tọ́lọ́wọ́n bá Allah ṣe gbàdúrà ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó ní yas'aluhu man fi samawati wal ard ọlọ́wọ́n bá ní yas'aluhu gbogbo tí ń bẹnu sánmà àtìlẹ̀ yas'aluhu ọlọ́wọ́n bá ní gbogbo wọn ni wọ́n ń pè ọlọ́run gbogbo àwọn tó wà ní gbogbo àwọn tó wà nílẹ̀ náà ń béèrè lọ́wọ́ mi kò sì wá tán síbẹ̀ ó lẹ́yà omi ni huwa fi sha'an ọlọ́wọ́n bá ní dojoojúmọ́ ìlòun ń bẹ lẹ́nu iṣẹ́ àwọn afáà ní kí ni iṣẹ́ tọ́lá òun ṣe òun náà ni pé yóò fẹ́ ni ó wù yóò gbà lọ́wọ́ ẹni tó bá wù yóò gbẹ ẹni tó bá wù ga yóò rẹ̀ ẹni tó bá wù ńlẹ̀ yóò ní káwọn èèyàn wálé ayé yóò sì ní káwọn míì kan jáde láyé ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ń gbogbo ẹni tí bá ń béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run ọlọ́run bá ní kò sígbà tí ẹ ṣàdúà tóun ọ̀rẹ́dì láti fún yín ní tẹ́ bá ń fẹ́ àwòkọ́ọ̀tù àwàlù ìjábà ti dùà nínú àwọn àsìkò tádùá máa ń gbà tá nàbì sàlàyé tọ́jọ́ pé ẹnì kọ̀ọ̀kan wa á lè mójútó òun náà ní Laylatul Qadri Ramadan ẹnìkan kan báfà kan bá ní ilẹ̀ láti lè kọ́dí ìjọba yìí ní ìsọ kàtìkàtì ni òru yẹn ẹnìkan ọmọlẹ́yìn ọlọ́run gbogbo òru mẹ́wẹ̀ẹ̀wá tó bá gbẹ̀yìn Ramadan láàmà dìde láàmà bẹ̀ lọ́hùn gbogbo àdúrà tó yẹn bá ṣe ń jọ́nà ọlọ́run ó sì kí ni ọlọ́run ó gbà lọ́wọ́ yẹn ọlọ́run bá ní tanazzalul malaikatu warruhu fiha ọlọ́run bá ní àwọn màláyíkà nílé ayé tọ́lọ́hún fi ní ká sọ̀kalẹ̀ salamun hiya hatta matla alfajiri kí wọ́n máa wá tọrọ ìkẹ́ àánú fún gbogbo àwa tá a wà nílé ayé títí alfajiri yóò fi lọ ẹni bá wá ń sàdúrà lóògùn náà gbogbo nǹkan bá béèrè ọlọ́run ọba àlá yóò fún ọlọ́run ọba ní fi ha lóòrùjọ́ yẹn yóò fọ́rọ́ kó kullu amrin hakim gbogbo yìí tí yóò ṣẹlẹ̀ ṣẹ̀dá lọ́dún òru yẹn ni wọ́n yànjú ẹ̀ yọ̀ọ́dà kò dìde ní gbogbo òru mẹ́wẹ̀ẹ̀wá ọwọ́ àṣekọ̀ǹgẹ́ òru kàtàwé àsìkò yìí ẹ̀ẹ̀kan lọ́dún náà ẹlẹ́ẹ̀kejì nínú àsìkò tó a máa ń gbà afúlùfúlù àkùrùmílẹ̀lẹ̀ òun náà ni tàbá dá òrùsù mẹ́ta ìdákẹ́ta ti gbẹ̀yìn tọ́jẹ́ pé ìmọ̀ ń bọ́ sásìkò sàárì kó tó di pé wọ́n pè wọn àlùfájàrí tilẹ̀ bá má bọ̀ àsìkò yìí ọlọ́wọ́n bá àlá ìmọ̀ sọ̀kalẹ̀ tuntun máa yẹ yẹlẹ́kù bíjà láàlì bí ó sì sọ̀kalẹ̀ ó sí bá sí sọ̀kalẹ̀ anábìnrin yẹn ń sọ̀rọ̀ bùnà tàbá ọ̀dàkọ̀ tààlà ànábì ní ẹ̀rí ọlọ́run ọba wa ọba tó tóbi jùlọ ní máa ń sọ kalẹ̀ ila sama ìdúnìyà wọ́n ti sámà ayé kulla laylati ní gbogbo orúkọ kan hina yabqa sulsul laylil akhir nínú ìdákẹ́ta ti gbẹ̀yìn tí ló fi má ọlọ́run ọba àlá ní máa ń sọ kalẹ̀ ti sámà ayé sísọkalẹ̀ títọ́ ọlọ́run ọyàtọ̀ sí ti tiwa o àmọ́ yóò sọ kalẹ̀ fayaqulu ọlọ́run ọmọ tani ń sàdúà tani ń sùn tẹ́ ń sàdúà ọlọ́run ọba ẹni tí bá ń sàdúà nígbà ní wọ́n dá lóhùn wọ́n máa yẹsẹ̀ alu mi ọlọ́run níta ní bẹ́ẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ mi nǹkan pọ̀ lọ́wọ́ mi fa ohun tí yà kí n bu fún nínú tọ́wọ́ lọ́wọ́ mi máa yẹsẹ̀ tẹ̀kífẹ́rù ni ta ni ń wá mi lálàforíjì tó ti sẹ̀ lọ́sàn-án tó ti dáràn tó ti wọ wàhálà látara ẹsẹ̀ fa agbèfẹ́rẹ́dà kí ni ó sì fẹ́rí jìn báyìí àsìkò yìí lọ́run máa ń dùn máa ń yàn jù ọwà rọ́jú ọmọ dìde ó sin lọ́hùn ó sì sàdúà hátà yàn fẹ́jẹ̀ alifájẹ̀ títí tẹ̀lifájẹ̀ yìí tí ó fi yọ tálẹ̀ fàájàrí bá ti yọ àsìkò gbàdúrà ní òtítà ẹ̀yọ́ máa yá nínú ẹ̀sìn wa àwọn àsìkò yìí ọ̀pọ̀lọpọ̀ wa ẹ̀jẹ̀ àmà bẹ̀rẹ̀ wọn bá níbẹ̀ gbogbo òṣòro tí n bá ń báyìí tí n bá ní ìdìde kátó kásùbà kátó kírun alfajir ọlọ́wọ́n bá aláwọ̀ padà gbàdúrà rẹ̀ kò sì ní pẹ́ tọ́lọ́wọ́n fi gbà kọ́lọ́ mọ́sá gbàdúrà ní kọ̀ọ̀kan wa òmìnira òkọ́ ti ìjábá nínú àwọn àsìkò tádùn àmọ́ ń mọ́ṣáláṣí ló wà ní ilé ló wà ní ọ̀ ń bọ̀ láti ilé lọ sí mọ́ṣáláṣí náà ní o gbìyànjú kọ́ máa bẹ ọlọ́run ọba ọlọ́run máa ń gbàdúrà láàrin ìgbà tí wọ́n pèrò ta kátó sí kọ́ òmìnira kọ́ọ̀tì ìjábá nínú àwọn àsìkò tádùn àmọ́ ń gbà عند النداء الصلوات المفروضة ثم بنكر ورايا الله أكبر الله أكبر ونوي سيلا دانوي أو عبيري انتم فعلوا ده الله اللهم انت تريد بدوا دبر كل صلوات المفروضة بقوة تباكر ورايا تا àdúrà máa ń gbà ọ wà kí náà ráyà ó sì àsìkárò tá a máa ń ṣe tó bá parí gbogbo àsìkárò ẹ̀yìn irun tán ọ ṣẹ̀ṣẹ̀ wá tẹ́wọ́ sọ́dọ̀ ọlọ́run lẹ́yìn irun ráyà àdúrà máa ń gbà inda nuzul al-matar iná àwọn àsìkò tádùá máa ń gbà ó náà nígbà tó jò bá rọ̀ gbogbo ibi tó bá wù kọ́ wà tẹ́wọ́ kó bẹ̀rẹ̀ orí lọ́dọ̀ ọlọ́run wa nínú àwọn àsìkò tádùá inda sujud ba'da tasbih nígbà tó bá fẹ́rí kalẹ̀ tó bá ti subhana rabbiyal a'la tó ti wí mẹ́ta tán ní kò wí tán ọwà tọ̀rọ̀tọ̀ fẹ́ anabi akọrọbu ma yakunu al'abdu min rabbihi wa huwa sajidun fa akthir du'a anabi ní àsìkò tí ẹrú máa ń súnmọ́ Ọlọ́run ọba rẹ̀ jùlọ pẹ́kipẹ́ki òun náà nígbà tó bá fẹ́rí kalẹ̀ anabi ní fa akthir du'a ẹ pọ̀lá du'a tẹ́ ẹ bá fẹ́rí kalẹ̀ ẹ máa béèrè tẹ́ ẹ bá ń fẹ́ nígbà tẹ́ ẹ bá fẹ́rí kalẹ̀ nígbà ní súnmọ́ Ọlọ́run ọba jùlọ ẹ tètè wá béèrè tẹ́ fẹ́ Ọlọ́run máa gbàdúrà tẹ́ ẹ bá fẹ́rí kalẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn àsìkò tàdúrà máa ń gbà kọ́bùlà tẹ̀sílìm kó tó sálámà ó ti ka àtàyà tán tẹ̀sáhùd ó ti ka àwọn àdúrà tán ní ká máa kà ọ̀ka gbogbo ẹ̀ tán ó kò kọ́ sálámà ó wà béèrè tó ọ̀fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ká tó sálámà yìí ọlọ́run á máa gbàdúrà òun wí ntọ́ ọ̀fẹ́ tán ó sálámà lẹ́yìn rẹ̀ nínú àwọn àsìkò tàdúrà máa ni ẹ̀yìn àlàásàrì níjọ́ jimá títí tó ń láìlà ìlàlà tó a máa pariwo mọ́sálásí tẹ́tà sọ funfun tẹ́ máa lulu bàndírì mọ́sálásí eléyìí nìkan lọ́rùn yín ànábì òsè yẹ ètò ànábì ń ṣe ni pé lẹ́yìn alásàrí jọ jimá ànábì ojú òkú nu yàrá yóò máa sàdúrà yóò máa bẹ̀ àwọn sàhábà wọn a máa jòkó ní mọ́sálásí lọ́tọ̀ọ̀tọ̀ wọn èsì wàsífà wọn jòkó lọ́tọ̀ọ̀tọ̀ tẹ́yìn bá sínú tán gbàrà àdúrà máa gbà àwẹ̀ náfìlà ni àwẹ̀ ọ̀rọ̀ yẹn ni o tọ́ba ti sínú tán gbàrà tó fi nǹkan kan sẹ́nu ń dẹ́kun rẹ báyìí kọ́ tẹ́wọ̀ anabi ni sàlẹ̀ àtàtùn anabi ni àwọn mẹ́ta kan bẹ́ẹ̀ láti rọ́dù dá àwọn tó hàn ọlọ́run ní dádùn àwọn padà alimami adilu adarí ìlú tó ń ṣe déédé tọ́ba sàdúrà àbí àlùgbà torí òun ní ń tọ́jú àwọn ẹrù ọlọ́run nílùú wọ̀sọ́ imọ̀ hínà yòfitóró ẹ̀rí ẹni tí ń gbàwẹ̀ nígbà tó bá sínú wọ́tá wọ́tò lùmọ̀tòló ẹni tá a sàbòsí fún tó bá ṣe pèlè yàn èpè rẹ̀ ó mú yàn lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn àdúrà lẹ́sẹ̀kẹsẹ̀ nù kọ́ ló mọ́sà sọ ní kọ̀ọ̀kan wọn bí aburú bẹ́ẹ̀ mọ́sà wà lálábòsí jama nínú àwọn àsìkò tádù amáńgbà àdúrà òbá tẹ̀lé òdò oníkẹ́yìn máa sàdúrà lẹ́yìn ìgbà tó bá ṣe àlùwàlá tán tó bá ti kàtìkárù tá a máa ń ka lẹ́yìn ìgbà tí yaba sàlùwàlá tán ọ wà béèrè tó ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba wa nínú àwọn sunna máa jura nínú àwọn àdúrà tọ̀pọ̀lọpọ̀ wa àyè sábà ṣe tó sì wá nínú àdúrà òjísọ́lá muhammad sallallahu alayhi wa sallam òun náà ní pé tàbá sàlùwàlá tán tá a kà wọn sikaro ẹ̀yìn àlùwàlá ká máa sọ pé allahumma igfiri li dhanbi ọlọ́mọsá fẹ́rẹ́ ẹ̀sẹ̀ mi dìmí owó sàìlì fi dárí mọ́sá gbàmí láàyè fún mi ní ilé tó fẹ̀ wọ́n jẹ́ máa gbélu létọ́ ha wà bárik li fi rísíkì wà fi àlùbáríkà sínú àrísíkì mi wọ́n náà máa ń wí وبارك لي في رزقي iná àwọn àsìkò tádùá máa ń gbà òun náà nígbà tí àkókò bá kọ tó ní kọ́kọ́rọ́ kọ ànábì ní ẹgbẹ lọ́wọ́ bá o aláma ìní àsálùkà min fadlik ìwọ lọ́wọ́ bá o ìbéèrè ọlá tó pọ̀ lọ́wọ́ rẹ ànábì ní Ọlọ́run sì dáyà lọ́la ad-da'awatul mustajabat ilé ní àwọn àdúrà tó jẹ pé Ọlọ́run tètè máa ń gbà àdúrà lẹ́sẹ̀kẹsẹ̀ Ọlọ́run máa gbà lẹ́sẹ̀kẹsẹ̀ Ọlọ́run ọba àlá kì í pẹ́ tí fi máa ń gbà da'watul madlum àdúrà ẹni tá a ṣàbòsí fún tó bá ṣàdúrà fún yàn àdúrà rẹ ó tètè gbà tó bá ti ṣípele yàn ìpè rẹ ó tètè mú yàn dáwàtul musafir ẹni tí ń sẹ́ni àjò tó bá ṣàdúrà fún yàn àdúrà rẹ ó tètè gbà tó bá ti ṣípele yàn ìpè rẹ ó tètè mú yàn obìnrin tí bá ń sẹ́ni àjò ọ sọ fún pé kọ́dà fún kọ́rántì rẹ nínú àdúrà dáwàtul walidain àdúrà àwọn òbí méjèèjì tí wọ́n bá ṣàdúrà fún yàn àdúrà náà ẹsẹ̀kẹsẹ̀ kọlọmọsá sọ níbẹ̀ dáwà tó lè wálẹ́dì lè wálẹ́dì yìí àdúrà tó ń bá babare fún bàbá rẹ̀ pé ó wà láyé bàbá rẹ̀ ti kú ẹsẹ̀kẹsẹ̀ ní àdúrà náà bá bàbá náà dáwà tó rẹ̀ jùlẹ̀ sálẹ̀ àdúrà ẹni rẹ̀ òlé ọlọ́run òlé ọlọ́run yìí ọlọ́run bá kaloma lọ́mà àmẹ́ni tá a bá fura sí pé ń tẹ̀lé tọ́lọ́run ń sin lọ́run alápẹ̀rẹ̀ dáadáa lọ́wọ́ ẹ̀ ó sì jẹ́ pé ọlọ́run nìkan lọ́mà kọ̀rọ̀ àmọ́ yìí táwa rí dáadáa ni káni kó ṣàdúrà fún wa àdúrà ẹni rẹ̀ tọ́jẹ́ wòlíì yín tètè máa ń gbà tó bá ṣàdúrà fún yàn wọ́n máa ń ṣàdúrà fún yàn nínú Islam a máa ń sọ fáwọn yàn kan ṣàdúrà fún wa nínú ẹ̀sìn Islam dáwọ́ tó sọ èmi àdúrà láwẹ̀ náà máa ń tètè gbà kí ẹ ti fi wà ní ìwọ́n tiẹ̀ òun wà kankan lọ́dọ̀ Ọlọ́run ọ̀fẹ́ gbà wẹ̀ fúnjọ́ mẹ́ta wọ́n lè gbà wẹ̀ fúnjọ́ méje nílùú bídí àníyàn ọ̀dáadáa lẹ́ni o mo fẹ́ travel mo fẹ́ gbàwẹ̀ ìwọ́mọ mo fẹ́ gbàwẹ̀ ìwọ̀n ọjà náà lọ déédéé mo fẹ́ láwẹ̀ kò sí ìyẹn nínú ẹ̀sìn Islam èyí tó wà ní ẹ̀sìn ni pé ọgbàwẹ̀ súnà alamisi monday àbí thirteen fourteen fifteen oṣù ojú ọ̀run abọ́ngbàwẹ̀ ramadan abọ́ngbàwẹ̀ àràfà gbogbo àwẹ̀ tó bá jẹ́ àwẹ̀ súnà àtàwọn àwẹ̀ tó jẹ́ àwẹ̀ ọ̀ràn yẹn tó bá ń gbà tó bá wá dàsìkò tó sinu o lè wá béèrè gbogbo tó ń fẹ́ nígbà tó sinu táwọn o lè wá béèrè àmọ́ kì í ṣe pé ọ wà ní ìwọ̀n ń fẹ́ nǹkan báyìí ọ wà wọ ọdún àwẹ̀ láì Islam dáwọ́tul marid wal mutar lẹ́yìn náà ni àdúrà tálàárẹ̀ bá ṣàdúrà fún yàn bẹ́ẹ̀ tára ní náà fi ní ká máa ṣàánú àwọn aláàrẹ̀ àwọn tára ní tí wọ́n bẹ́ẹ̀ nù dààmú ká máa ṣàánú wọn àdúrà wọn tètè máa ń gbà lẹ́yìn náà dáwọ́tul imam al-adil àdúrà ìlérí ìlú àbí ìmáàmù mọ́sálásí tó sì jẹ́ pé onídéédé ni ń ṣe dáadáa àdúrà rẹ̀ máa ń gbà. al-ad'iyatul warida al-mujaba min al-Qur'an wa sunnah eléyìí ni àwọn àdúrà tó ọlọ́run ọba júwe fún anú koran anabi náà júwe fún anú àdìsí ipe tá a bá fi ń bẹ ọlọ́run ọba ọlọ́run ọgbà ẹlòmíì ti màsùkò dádùn àmọ́ ń gbà ọwọ́ akùn kí ni ó ṣe dádùn ọ̀fi gbà irú àdúrà wo ni ó ṣe àdúrà sí pọ̀ nílẹ̀ yorùbá ti wáyé ẹlòmíì orí burúkú tó ṣe òun àtàwọn ẹbí ẹ̀ útúbà yàsìn útúbà yàsìn útúbà ìsáwákà àwọn ìkọkúkọ táwọn bàbá kan ti kọ́ lẹ̀ fún wa ẹgbẹ́ tá a bá ti ń wí àdúrà wọ́n máa gbà tá a padà wá rí pé kọ̀lá kọ́lẹ́nu Qur'an kọ̀lá kọ́lẹ́nu hadisi kọ́dà kò dé tuma nínú èdè Lárúbáwá ya dámadáma ya ìlú kí ni tuma rẹ̀ ya fatahata ya ìlú kí ni tuma rẹ̀ bisimilayi kando kí ni tuma rẹ̀ jalimu jalimamu kando eh, bisimilayi kara aramani kara arahimu kara gbogbo àwọn wọnà wọn yẹn gbogbo ẹ̀ làwọn afásúnà láti ń gbìyànjú ká kókó ńlẹ̀ kábàáyé kó pàǹtí kò nù lẹ́yìn káwá fún ládùúà èyí tẹ́ máa ṣe tẹ́ ní fi gbàlejò àlìjànú àhámùsà kọ̀ọ̀kọ̀ aláwòyàṣù ọ̀sọ̀ fún àfáà rẹ̀ pé kí ni túmẹ̀ alẹ́ yìí náà ni ó pè àbí láàárọ̀ yìí ipò ẹ̀dá kan àhámùsà kọ̀ọ̀kọ̀ aláwòyàṣù kí ni túmẹ̀ ọgbọ̀n ọjọ́ sọ fún ọ nítorí ọ̀sọ̀ náà ni pé a ah, báwọn bàbá ṣe ní a máa wí náà wọ́n ní kò ní túmọ̀ nídìí bẹ́ẹ̀ wọ́n jẹ́ nìkan fún ọ bàbá mọ̀ pé ọfẹ́ bẹ lọ́hùn ọ̀sẹ̀ kádùn àrẹ ó tètè gbà ọlọ́run ti júwe ìtọ́mà wí ànábì ti ṣàlàyé ìtọ́mà ṣe lérí gbogbo ṣòro kan kò sí ṣòro kan téèyàn ní ilé ayé tànábì ò ti fàdúrà lẹ̀ fún wa ipa àdúrà yìí la máa ń ṣe lérí ṣòro náà ọlọ́run sì mú kó àdúrà tá a wí ó sì wà lákọọ́lẹ̀ dàárọ̀ ó kú kọ̀ọ̀kan béèrè lọ́wọ́ àwọn àfẹ́sì tó jẹ́ àfa sunna sọ pé mo tẹnu mọ́ àfa méjì lọ́wọ́ àfa olùbídíà sunna àbúrò ní bídíà ni pé wọ́n mọ̀ fún yín ló kọ́ ọlọ́run ọba tó ń gan ọmọ tó máa rẹ̀ táwọn bàbá rẹ̀ gan ọmọ tó máa àtàwọn afẹ́ ẹ̀ àfa sunna òun ní ọ̀rọ̀ ọkọ̀ fọlọ́run yóò lọ lè ṣe tẹ́ra ni kí ni ọlọ́run ní ká fi bẹ̀rù kí ni ànábì ní ká fi bẹ̀rù yóò wá fún yín ibi kẹ́ẹ̀ máa ṣe ẹ má jẹ́ àárín inú gbómọ́ ilé ayé ìṣòro wà mbẹ́ ẹ má tún dákún sọ̀rọ̀ yín má pẹ̀lú àwọn àfàkùfà àti ìṣàkóso ẹlòmíràn ṣàdúrà àtàwọn lọ yàwòrì ṣé ọlọ́run bá làlá náà ní pé yẹ́ yáfà táwọn lọ́wọ́ pé tó fi wá di wèrè yáfà táwọn ìfitahali àbí yá rahman irhamni ṣé n ti ń pè tó fi yá wèrè nù wọ́n ní kò rí bẹ́ẹ̀ nǹkan kan ní ń pè àwọn tí ń pè náà ni wọ́n yà ń wèrè ẹlòmíì sì ní ọ̀rọ̀ rẹ̀ ó máa dàrú wàhálà ó máa ba àárẹ̀ ó máa ṣe látara ìtì ń pè jáde lẹ́nu kọ́lọ̀ musa ìbànújẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́ni ẹgbẹ́ tí wọ́n máa sọ pé òun ti fẹ́ dọ̀ kódà òun ti ń rò pé bóyá òun padà pokùnso ni òun wà nínú ìbànújẹ́ tó lágbára ìdààmú wàhálà wọn ni ọlọ́wọ́n bá ní àdúrà tá anábì Yunus ṣe òun náà ní kọ́ máa ṣe anábì Yunus ọba tó yọ ọkọ̀ nínú sàlẹ̀sàlẹ̀ omi nínú òkùnkùn ẹja òkùnkùn omi òkùnkùn òru ọlọ́wọ́n bá àlá ó yọ ọkọ̀ nínú ìbànújẹ́ ó padà dùn nù ẹni bá ń bẹ nínú ìdààmú náà ọlọ́wọ́n padà yọ ọkọ̀ òun náà ni la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ọmọ tẹnumọ́ ọmọ tẹnumọ́ àdúrà tá ànábì ọba ti fún wa ní nọ́mbà a máa ṣe yìí tí ipa bá kà ní la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin nínú àwọn àdúrà tẹ́yìn máa ń ṣe tọ́lọ́wọ́n fi máa yọ̀yàn kúrò nínú ìdààmú astaghfirullah wa atubu nínú àdúrà tá a máa ń ṣe Allahumma inni a'udhu bika min al-hammi wal-huzni wa min al-'ajzi wal-kasali wal-bukhli wal-jubni wa tala'i ad-dayni wa ghalabati ar-rijal ọ máa lọ lè ka gbogbo àwọn àdúrà yẹn padà sọnù tíra jẹ́ tìrì nínú àwọn ìtẹ̀yẹ̀ máa ń ṣe ìtẹ̀yẹ̀ máa ń bẹnu bànújẹ́ ayé onáni tilawatul Qur'an lọ́lẹ̀ sálọ̀ aláwọ̀ ya ó ṣe Qur'an kọ́ máa ka Qur'an gbàdọ́ fi kẹ́ ojú owó mẹ́ta mẹ́rin ọlọ́wọ́n sọ̀ bọ̀kànbalẹ̀ yóò sọ̀ kalẹ̀ sínú ẹ̀mí rẹ̀ dọ̀wá òwúlẹ̀ lẹ́hàrì àdúrà tá a máa ń ṣe fún àwọn aburú ilé ayé aburú wà ilé ayé ọlọ́run kan fún àmì ọlọ́run bá ní kó lè rí ànábì àwọn tó bẹ̀rẹ̀ bí falaq máa sádi mí sọ pé ọ̀n sádi ọlọ́run ọba tó ní àṣùbà tó jẹ́ pé ilé ọmọ pẹ̀lú yọ̀ǹda rẹ̀ òun náà ló ní kí ilé ọmọ ní sáré máa kálákà máa sádi mí níbi aburú tí mo dá ọlọ́run ọba ojú yẹ wáyé pé aburú bẹ́ẹ̀ ilé ayé máa oògùn ọ̀nù jama wọ́n dìde kudi wọ́n darúkọ rẹ̀ sí wọ́n wọ́n aráàlú jàǹdà burúkú kan sí ọ bí kò máa lọ lè bàǹkà jẹ́ gbogbo àwọn aláburú yìí ọlọ́wọ́n bá jí ó yé wáyé pé wọ́n wà ọlọ́wọ́n ní kànáàbí ọmọ jẹnu kọ́ máa ṣàdúrà kọ́ máa bá mú kábúrò máa bá ṣe ọlọ́wọ́n sọ fún anábì pé kúlẹ̀ àwọn tó bá bẹ̀ náà èmi mo la àwọn èèyàn èmi ọlọ́wọ́n bá ọba àwọn èèyàn ni wọ́n máa fi wá sọ èmi ní kápá lé wọn lérí máa bẹ̀ mí níbi aburú àwọn èèyàn aburú ọkàn wọn máa béèrè ìsọlọ́wọ́ mi níbi aburú àwọn àlìjànú àtàwọn ọmọ èèyàn bàbá ń ka fálákì àti náà ìdáàbòbò yóò máa wà fún wa má sọ nǹkan mára má dẹ̀ nǹkan má dì o sọmọ pa ń pariwo látijọ́ yẹn gbogbo ẹni tí bá ti ń ṣẹbọ tí ó rò pé ìtọ́jẹ kó wọn wá lọ́dọ̀ ọlọ́run ọ̀dọ̀ ìtọ́lọ́run dàkan lòun fẹ́ wá lọ onítọ̀hún ọlọ́run ò ní sọ ọmọ ọlọ́run sẹ́ fàálẹ̀ ọ̀tá rẹ̀ lọ́wọ́ nìyẹn àṣẹ́rò kò fún Kama sebo, kama long, kama lọ́n kama máa kama ká máa jó nǹkan máa nǹkan ká protection ah ẹ̀bọ ni o ẹni bá ń ṣe kò ní ẹran kọ̀ láwẹ̀ ẹ̀yin màá yá mi àdúrà lọ́ọ́ máa ṣe o má pé ọ̀sá burú o má sì já burú mú ọ má sì fowó ra rẹ̀ àràn káwọn aláburú ọba tiẹ̀ jẹ́ ọmọ àṣàdúrà falakin nas ọmọ kakulu Allah ọmọ kasatul Baqara ọmọ kayatul kursi anabi ni tẹ́ ẹ̀ bá fẹ́ kójú burúkú wò yìí ẹ máa sọ pé a'udhu bi kalimati llahi taama min kulli shaytani wahama wa min kulli ayni laama wọlọ́wọ́n ọba ọmọ wá sọ níbi aburú èṣù níbi aburú àwọn àkòkòrò olóró mo sì wá sọ níbi aburú àwọn olójúkojú tí wọ́n rájú máa ní títẹ̀ ní ó sì máa bàjẹ́ ẹ̀rọ mayami anabi wọn ni ìmọ̀ wá sọ fún asana àti hussein adé ọ̀yẹ́ dúkùn máa bí kalimati llahi taama min kulli shaytani wahama wa min kulli ayni laama bó ṣe fẹ́ sùn yẹ àwọn kan sùn àwọn ṣẹ̀ṣẹ̀ jí ní aago mọ́kànlá ẹ̀ làwọn ṣẹ̀ṣẹ̀ jí làwọn ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ṣẹ́ àwọn tí wọ́n kanlẹ̀kùn ẹni àwọn tí wọ́n jálu ni àwọn tí wọ́n sàṣì ni àwọn tí wọ́n ràn kan sí ni gbogbo àwọn aláburú ọlọ́run bá jẹ́ wa pé oró <laughs> ìlọsàn ti tiwọn àwọn kòkòrò burúkú wọn máa rìn lọ́rùn anábìwá ní tọ́ba ti bọ́ sórí bẹ́ẹ̀dì kọ́ọ̀ka Allahu la ilaha illa huwa alhayyul qayyum ayatul kursi kọ̀ọ̀kan yọ̀ kan lẹ́yìn náà táǹkù tó fi yẹ̀dẹ́ yìí ọwọ́ afátẹ́gùn sí ọwọ́ rẹ̀ méjèèjì ọ̀pọ̀ àwọn pọ̀ ọwọ́ afátẹ́gùn sí fẹ́ ọwọ́ ká kúlúwàláwù ahad ọ̀kà sọ́tún falak ọ̀kà sọ́tún nas tọba ká ta ọwọ́ àfẹ́rẹ́ bí tọba ká ní gbogbo ara rẹ̀ eré rẹ̀ ojú rẹ̀ ọrùn rẹ̀ àtọwọ́ àtẹsẹ̀ ó tún sílẹ̀ kejì ó tún sílẹ̀ kẹta sọ́tún ikhlas sọ́tún falak sọ́tún nas mẹ́tẹ̀ẹ̀ta lọ́ọ̀kà sí ọwọ́ rẹ̀ tó tẹ̀lé lẹ́yìn ẹ̀yàn máa yá mi bọ́ bá ti ṣe bẹ́ẹ̀ ó fẹ̀rẹ̀ àbẹ̀tọ́ bá ká nínú ara rẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run aburú kan ò ní ṣe ọtí lọ́ọ́ fi ṣe kẹ́ni tí lọ́ọ́ fi máa. a tún tẹ̀síwájú lérí àwọn àdúrà wo lálẹ́ máa ṣe fáwọn sọ̀rọ̀ nínú ayé wa abẹ́lẹ́ nínú àánú rẹ̀ yìí ta wí kọ́lọ́mọ́sàjọ́ sàǹfààní fún wa kọ́lọ́ wa dúró kọ́lọ́mọ́